lọ́wọ́ láti ìlú rẹ̀ tó sọ á ó ronúronú kí ni ó sọ nàìjíríà ìyàwó rẹ̀ lọ́wọ́ pé niger area níbi tá a wà yìí àṣẹ máa pè ní niger area niger area ọmọ bámu lóòótọ́ ọkọ̀ tí wọ́n so wá pọ̀ tá a fi wọkọ̀ sọ bọ́nu wọ́n wá kó wọn lọ ìlú èbó sáwa la mọ̀wé tójú wa àwọn haúsá náà wọ́n fi representative fúnlẹ̀ Awólọ́wọ̀ lọ Àsìkò ẹ lọ Amadu Bello lọ Nàìjíríà bó o lẹ́sẹ̀ máa ṣèjọba bóyá bíran kan bá ṣe tán kí wọ́n gbẹ fúnran kejì kí wọ́n gbẹ fúnran kẹta àwa ara wa náà la sọ̀rọ̀ njọ́ náà. ìbò la fi yanjú ẹ̀ tẹ́ èbó ń lọ bí ọ̀pẹ́ rẹ̀ èbó wa ló smooth jù tọ́jọ́ Queen English. wọ́n wá fọwọ́ tọ́ra àwọn pálímẹ́ǹtì. àwọn tí wọ́n ń fẹ́ èbó yìí ojú wọn ti là ju o. bẹ́ẹ̀ bá gbẹ́jọba lé wọn lọ wọ́n dà bí ọgbọ́n wọ́n ṣe bí ìmọ̀ràn. at the end of the day wọ́n sọ abẹ̀bẹ̀ òkè lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún ibi pẹlẹbẹ nífi ń lélẹ̀. wọ́n gbà wọ́n gbé haúsá gorí wa wọ́n gbé wa sábẹ́ haúsá láti gbà náà la ti ń bá a yìí. bá a bá wá rẹ́ nìkan tó lòun ó gbà wá lẹ̀ tí òun ó gba òmìnira fún wa ibi náà la fi sùnlẹ̀ yorùbá. ẹ wò ó bá a ṣe fi bi sú awólọ́wọ̀. níjọ́ tí awólọ́wọ̀ lòun ó gbòmìnira fún wa tó pe àwọn kan jọ nù ọmọ yorùbá. ní ẹ forí korí wọ́n fìmọ̀ kò mọ̀gbẹ́ ó yẹ ká gbòmìnira lóòótọ́ ìyà tí ń jẹ wá tó nílẹ̀ yorùbá kó ní kálukú ọmọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn yorùbá náà la gbẹ̀yìn tá a lọ rèé ṣòfófó ìjà wa lọ́fẹ́ gbé o a ṣòfófó fún àwọn aláṣẹ òkè wọ́n bá gbáwó lọ́wọ́ mú ṣẹ́jú wa báyìí ni wọ́n fi mú tó yẹ kógun ọ̀sẹ̀lẹ̀ ńgbà náà ogun ọ̀sẹ̀lẹ̀ ìyẹn bá ní ṣé wọ́n lọ gbọ́n a ò ní dájú ẹ̀wọ̀n fún fúnra wọn ẹ̀yin ara yín náà làwọn ó lò wọ́n lọ sọ́wọ́ ẹ̀ mọ́ wọ́n ní kó dájú jádùn àgbà tí ó dájọ́ Awólọ́wọ̀ ó ní káwọ́lọ́wọ̀ ọmọ ilẹ̀ ẹ̀wọ̀n nígbà ọ̀dájọ́ tán níwà ń fọwọ́ rẹ̀ èyí ò túmọ̀ sí pé jẹ́jẹ́ mi mo dúró tí a ní í ṣe ni mo ṣe yìí o. ẹ wá wò gbà tá a ti kó sínú ẹ̀ tá a ti wà nù gbèkùn Fẹlá dìde ó kékékéké orí ẹ̀ ló kú sí. ẹni wọn kọ́kọ́ fi kàyéfì pa Délé Kiwani látàwọn póòsì sí torí wípé ó ọ̀rọ̀ kan jíjà òhùn ilẹ̀ ẹnìkan ni á lọ́lẹ̀ ẹ̀wọ̀n wọ́n ní á nígbà Adeleke wá ọwọ́ arán níròyìn lọ́ọ̀lú èbó níbi tẹ́ni yẹn wà wọ́n wá ya fọ́tò rẹ̀ wọ́n intafiw ẹni yẹn ìyẹn lọ sọ fún wọn pé ń tẹ́ lọ́lẹ̀ ẹ̀wọ̀n ní ọ̀nbẹ́ ń bì báyìí o ẹ wọ́n ní ọmọ wọ̀ọ́rì á pọ́sì lẹ́tà kan sí ọ̀tọ́ bá dọ̀tún la dúró lé nírọ̀lẹ́ ó ń gbé lẹ́tà lé lọ́wọ́ báyìí wọ́n ní sóun lọ́gbàá wọ́n lòun lọ́gbàá wọ́n tẹ rìmóòtù ni gbọ́là ẹ wo ọ̀nkú bọ́lá ìgè òun náà ló ń gbógbìjà yorùbá wọ́n rí bí ìbò ń lọ wípé ibi bọ́lá ìgè bá ń lọ ní gbogbo yorùbá ń lọ ọ̀sẹ̀ kan òru kan ní apá bọ́lá àgè odidi mínísítà ètò ìdájọ́ ẹ wòye ọlọ́pàá ti ń sọ ẹ wòye mùpó ti ń sọ wọ́n pa bọ́lá àgè ọ̀fọ́ òfìrù ẹ wo bí ẹ ṣe pa adélakùn bá a jí adélakùn tó lágbára tó láyà tó lóògùn wọ́n mọ̀ pọ́n ló lè gbé múnú ọmọ Yorùbá ayé ológun ni a gbé lọ ọgbà ẹ̀wọ̀n wọ́n dé Adélakùn mọ́lẹ̀ nínú ẹ̀wọ̀n náà ládélakùn ọ̀hún kú sí. ẹ rántí Gani Fáwẹ̀ mi. lọ́ọ̀yà ni agbófinró ni. ń ṣe ń ṣòfin tó. ọlọ́run ó gbìjà Yorùbá. gbígbàmú tí wọ́n gbàmú báyìí. wọ́n ní àwọn kọ́ da kinní kan lẹ̀ bí ìkọ̀jọ́ kọjọ páúdà ọjọ́ kan tó wọn bá gbálẹ̀ ẹbẹ̀ àbí wọn bá gbọn lẹ́ẹ̀bẹ̀ lásán tó bá sísí èèyàn mú kò ní lo iye ọdún tọ́lọ̀ ń kọ fún mọ́ wọ́n tì í mọ́nú àtìmọ́lé ibi wọ́n fi nǹkan sí ibẹ̀ lọ́gbà wọlé àárẹ̀. àwọn èèyàn bí wọ́n ṣe ń pa wọ́n lọ́kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan nu. tá a bá ka yorùbá tí wọ́n ti pa kò lóǹkà. ọmọ yorùbá wo ló lòun ọgbà wálẹ̀ tí wọn ò mú rí wọ́n mú ọbásanjọ́ ọbásanjọ́ bó ṣe tó wọ́n mú. wípé kò sí nǹkan kan tẹ́ ẹ fi kọpúrẹ́ẹ̀tì pẹ̀lú ẹ̀ awolowo dìbò njo náà àwa ò lè sọ o bó wíìnì bí òun ìní o wọ́n lẹ́ẹ̀gbẹ́ fún Ṣàgàrí pé òun nìbò nìbò rẹ̀ kún jù èyí òun lọ bẹ́ẹ̀ wọ́n tún sọ̀rọ̀ wípé mọ́ ni bẹ́ẹ̀ ni máa ṣe ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ mọ́ ni. ẹ mọ̀ pé nígbà Afálayè fẹ́ di olórí orílẹ̀-èdè yìí òun náà ni òjò débi ti ń lọ ń lọ kó f'alaye ọmọ Àkúrẹ́ ó ti jọba báyìí kọ́lọ̀ jẹ́ mi bàbá ogun lórí àlééfà wọ́n lọ ta ko Fálayè náà náà ni Ọbásanjọ́ ló lọ londo ni lákùrẹ́ ni nípínlẹ̀ ogun ni lọyọ ni nínú àwọn tó wọnú páńpẹ́ rẹ̀ onílàmú Adésínà wà pé mò ń bọ̀ wá kí ọ o agbada sányán tí láàmú Adésínà tọ́rán lẹ̀ ní àjọ wọ̀ aremu àgbà aremu òkè àrẹ̀mú ìsàlẹ̀ Ọbásanjọ́ ń wò báyìí pé ó rí fíìmù wò kọ̀pẹ́ kò jìnnà ọ yẹgi mọ́ láàmú lẹ́sẹ̀ ó Ondo ó gbàpínlẹ̀ Ògùn lọ́wọ́ àwọn Ṣẹ́gun Ọ̀ṣọ́bà ńjọ́ náà ọgbà gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ Èkó nìkan ló dúró bí ọmọ ogun Tinubu ní. Hey! ẹni tí ó rẹkùn àtẹni tí ó tà òkèèrè làwọn méjèèjì ó ti máa na àwọn kan lẹ́sẹ̀ tí Tinubu sẹ̀nu pé kò jẹ́ kí bàbá ọ̀rẹ́ kó gbà Tinubu dúró bí ọmọ ogun jọ náà kò jẹ́ kí Ọbásanjọ́ orí Èkó gbà Ọbásanjọ́ ṣèṣèṣe gbogbo tó ní lágbára ló fi bá Tinubu jà. Ja. odidi ọdún mẹjọ ni wọn ò fi gba location lẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ ákí Tinubu káyìn pé ọlọpọlọ pípé ni gómìnà tí ọba gba location fóṣù méjì ní Nàìjíríà yìí tí ó gba location fóṣù méjì ẹ̀pẹ́ ọ̀nà kárì òkè kárì àwọn òṣìṣẹ́ ní ọ̀kọ̀ọ̀kan fojú onítọ̀hún rí mọ̀ bò Tinubu ó jẹ òṣìṣẹ́ lówó. ó sì ń ṣeṣẹ́ àárín ìlú ọ̀nla títì ọ̀nlẹ̀rọ ọ̀nfamikálé ọ̀nfamikako ah Tinubu tá a pa papa tí ò kú náà ni ó tó á padà di pírẹsidẹ́ǹtì báwọn èèyàn ṣe sọnù ẹskíza kìí ṣe mi mo wí bẹ́ẹ̀ o àwọn èèyàn ní sọ bẹ́ẹ̀ wípé ìdínà tí ẹ fi tẹ̀lé Tinubu Tinubu ò sì kó yẹn Ọbásanjọ́ kéré bó ṣe bẹ̀rẹ̀ lọ́lọ́ ilé ẹ̀tọ́ lọ forí balẹ̀ bàbá ẹ̀yin ẹ bọra òwú o kára ó lé o kẹ́ẹ̀pẹ́ o mo fẹ́ di gómìnà mi lọ́kàn ìwọ náà lọ́kàn kankan wọ́n jọ múra wọn bọ́ọ̀nù yẹ̀wù wọ́n jọ parọ́ fúnra wọn ní a fọwọ́ lura wọn pẹ́ ní a rẹ́rìn jáde Yorùbá tó sọ wípé bọ́mọ ìyá méjì bá wọnú ilé tí ojú wọn pọ́n jáde òdodo ọ̀rọ̀ wọn bára wọn sọ. So èyí tí wọ́n bá rẹ́rìn jáde wọ́n tanra wọn jẹ ni ṣé ẹ mọ̀ wípé wọ́n mọ tí wọ́n ń sọ ọ̀dà ọwọ́ á rí bẹ́ẹ̀ ọ̀ ń lọ bẹ́ẹ̀ bàbá tá a pè ní Ọbásanjọ́ ó kéde o níjọ́ kínní ọdún 2023 tá a mú yìí pé òbí ni kí gbogbo ayọ́ lọ dìbò fún. àwọn yorùbá náà mẹni àwa máa ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì ẹ àwọn kan ní ibi ọba wù kálukú ló lè gbọ́rọ̀ ara rẹ̀ kà wọ́n ní ntọ́pá wọ ló lè sọ ṣé ẹ gbàgbọ́ pé láyé ìgbà tí MKO Abíọ́lá náà dìbò Ọbásanjọ́ ò fi wà lẹ́yìn ẹ̀. Ọbásanjọ́ ò sì ṣe tẹ́mkẹ́wò Abíọ́lá kódà ńgbà tó tó dìbò tán ti hàn dàbò ẹ̀ nù Ọbásanjọ́ sọ gbangba gbangba nínú pépà torí tẹlifíṣàn wípé Abíọ́lá tí gbogbo yín ń pariwo kì í ṣe mẹ̀sáyà àwọn ọ̀rọ̀ tó bá lẹ́rìí tẹ̀rí ẹ̀ bá wà á mọ̀ sọ irú ẹ̀ ló ṣẹlẹ̀ fún Tinubu èé ṣe tí bàbá yìí tó jẹ́ pé kèé lọ síbi tí Yorùbá bá ń lọ àwọn kan ní ẹ ntọ́ba wù kálukú ló lè sọ ẹ bí ọba tí a lọ ká wá pé kò wá lọ bí Yorùbá lọ ọdún mẹ́jọ làtìkù ṣe jẹ́ gbàkejì ẹ̀ tí fi ń káwọ́ pọ̀n yẹn fún un tó fi pé yẹsà yẹsà kálátìkù lọ́fà kalẹ̀ ni a pé yẹs ẹ̀yin ọ̀sàánú rẹ̀ pé Àtìkù tó sìn gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ kò tó fàtíkù náà kalẹ̀ kílẹ̀sì àtíkù àwọn ọ̀rọ̀ tí bàbá yìí ti sọ nínú àwọn ìwé àtẹ̀jáde bàbá tí wọ́n ṣèwé jáde béèyàn bá kọ̀rọ̀ tó sọ nípa àtíkù èèyàn mọ̀ pé ẹ ẹ nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. ibi tí mo wá ń lọ rèé o ohun tí gbogbo Yorùbá ń sọ nípa Ọbásanjọ́ ni wípé Ọbásanjọ́ ọ̀fẹ́ nìkan kan ó tún ní ráǹkì tó ní nílẹ̀ Yorùbá lójú ayé òun kílẹ̀ rò tẹ́ ẹ fi wí bẹ́ẹ̀ wọ́n ní Ọbásanjọ́ ni oníkàkí àkọ́kọ́ tí ó jẹ fún ọdún mẹ́ta tí ó sì gbéjọba kalẹ̀ nírọ̀wọ́rọsẹ̀ tí wọ́n gbàjọba lọ́wọ́ ẹ̀. ọkọkọ ti bíìtì rẹ́kọ̀dù ẹnìbọ̀dì ń bẹ̀rùn àlè rẹ̀ tí ó ṣerú ẹ̀ mọ́ ní nàìjíríà bí buhari bá gbéjọba kalẹ̀ wọ́n gbàjọba ológun lọ́wọ́ rẹ̀ ni kò rí rẹ́kọ̀dù yẹn break wọn ò gbàjọba tọbásanjọ́ òun gbéjọba kalẹ̀ ńjọ́ náà fún sàgàrí ọlọ́lá lágbádá ọlọ́dún mẹ́jọ pé ẹni tí ó break rẹ́kọ̀dù kò fẹ́ kó wáyé pé nílùú kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè kọ̀ọ̀kan àwọn kọ̀ọ̀kan ní máa jẹ́ mẹ̀sáyà wọn a ní South Africa ní ìsìn bí wọn bá gbé òkúta kan kalẹ̀ tí wọn bá ya èrè <laughs> Mandela sí àwọn èèyàn ọmọ forí balẹ̀ fún pé ah, ọlọ́run kékeré àwọn ni ní tó bá fún nàìjíríà nù èyí ó wà wí dẹ́mi gbàgbọ́ ni pé